wọ́n wá lánàbì ní síìlì àwọn ànábì ohun tí wọ́n sì gbàlérò ni pé ànábì ni òrùka àwọn ànábì ǹjọ́ ti yé mo ti kó lórí eléyìí ó mi dá padà. mo fẹ́ gbé ìwé èkó lójú kínní mo ti kúrò níbẹ̀ yẹn. ṣebí kínní ẹ̀ náà ni kò ṣe o. Okay. Um, ehm, ntí dèbí báyìí ìgbáyà ni mo wà. All right. Now ní ìsìn tí ìtumọ̀ káátàmà ti pín sí méjì kí ni. ṣáàrí kí ni ọmọ ń bẹ nígbà tí ìjọ amadíyà tú káátámọ̀nù àyà ìtì seal or ring ok tí àwámútumọ̀ òpin mo sì sọ pé tá a bá lọ sínú dictionaries ìsúmọ̀ méjèèjì láàbà ń bẹ̀ ṣùgbọ́n báwo la ṣe mọ ìtumọ̀ tó ṣe wẹ́kú àyà yìí gan-an padà sọ́dọ̀ ànábì ni sallallahu alaihi wasallam nítorí wípé dictionary kọ́ lọ́lọ́run sí wa tí àyà kan bá polúkú mọ̀sùmọ́ wa lọ́wọ́ a padà sínú súnà kí ni súnà túmọ̀ rẹ̀ sí ẹ̀já wa lọ sínú súnà táwa wò bóyá ànẹ́bì túmọ̀ káátámà sí òrùka tàbí síl òkè. Okay? tàbí ó túmọ̀ rẹ̀ sí òpin ẹ̀yà lọ sínú hadith anabi sallallahu alayhi wa sallam. hadith alakọ̀kọ́ hadith alakọ̀kọ́. قال الإمام أحمد قال الإمام أحمد عن طفيل بن أبي بن كعب عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال مثلي في النبيين كمثل رجل بنى دارا فأحسنها وأكملها وترك فيها موضع لبنا lam yàdọ́ àhà lam yàdọ́ àhà fàjà alanas yàtúfúnà bilibuniyan wàyà jàbúnà mínihù wàyàkùlùún làwùtàmà máòdìhù làwùtàmà máòdìhù ádìhì labna fa ana fi موضع تلك اللبنة زاد في رواية ختم بها الأنبياء عليهم السلام ورواه الترمذي ورواه الترمذي وقال حسن صحيح Imam Ibn Kathir nígbà tó ti rí pé nínú language kátámọ̀ túmọ̀ sí òrùka òòlù òrùka òòlù ceiling ring ó sì túmọ̀ sí ó sì túmọ̀ sí òpin ok ọlọ́run ò sì rán dictionary sí wa anabi Muhammad sallallahu alayhi wa sallam ló rán sí wa anabi tọ́lọ́run sì fi ṣẹ́ rán. ó ṣàlàyé iṣẹ́ náà dé òpin. ibùnú kẹfìr ọwọ́ amú àdìsí imam ahmed wá àdìsí imam ahmed látọ̀dọ̀ tufail látọ̀ tufail ọmọ ubayi ọmọ kaab látọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe ubayi ọmọ kaab. láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì sọ pé àpèjúwe mi láàrin àwọn ànábì ọlọ́run máa gbọ́ o àpèjúwe mi láàrin àwọn ànábì ọlọ́run kámasálì rajulin ó dàbí àpèjúwe ọkùnrin kan. Network ti lọ rí. mo ń kà kán bẹ́ẹ̀. àpèjúwe mi láàrin àwọn ànẹ́bí ọlọ́run kámasálì rọ́jú lin ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ọkùnrin kan bàná báyítán tọkọ ilé kan ọkọ ilé kan. nígbà tó kọ́ ilé náà bàná dárọ́ ọkọ̀ ilé kan fa àhásánà ha ó ṣe ilé náà dáadáa wà àkìmálà ha ó sì ṣe ilé náà ní pípé pérépéré wà tára kàfíhà. mọ́ọ̀dín alábìnà ó wá ṣẹ́ ojú bíríkì kan kù lára ilé náà gbogbo tí máa ń bẹ lára ilé pátá ló ṣe ó wá ṣẹ́ ojú bíríkì kan ó ṣẹ́kù. lámúyàdá àhá àní kò fi bíríkì ẹyọ kan síbẹ̀ kò gbé síbẹ̀ yẹn ó kọ̀m̀plìtì ẹ̀ ṣùgbọ́n wàá kù síbi bíríkì ẹ̀yọ kan péré. fàjà alanas yẹtùfúnà yẹtùfún bilibuniyan àwọn èèyàn wá ń kọjá ní ara léwu wọ́n ń kọjá ní ara rẹ̀ wàyà àjàbù nàmínú wọ́n wá ń ṣe é mà wọ́n ń ṣe é mà wọ́n ń ṣe é mà wàyà kùlù sì ń sọ pé kó sì jẹ́ pé ààyè bíríkì kan yìí ó kọ̀m̀pìlìtì ààyè bíríkì ẹ̀yọ̀kan tó ṣẹ́kù yìí ìbámọ̀ sì dá o ànábì wa ni fa anafinabi yìí maodi otilika labna èmi o láàrin àwọn ànábì ọlọ́run o èmi ni mo wà ní ààyè bíríkì ẹ̀yọ̀kan yẹn nínú rìwáyà míì ó fi kún wípé kùtìmọ̀ bí yàlẹ̀ àǹbìyà èmi ni wọ́n fi parí àwọn ànábì ọlọ́run tó ti mọ̀ tún mọ kátámọ̀ nìsín pẹ̀lú ntànàbí sọ yìí pé èmi o àpèjúwe mi láàrin àwọn ànábì ọlọ́run ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ọkùnrin kan tó kó odidi ilé gbogbo ohun yẹ kó fi síbẹ̀ ló fi síbẹ̀ ní bíríkì àyàfi bíríkì ẹyọ kan àwọn èèyàn wá ń kọjá ń bẹ̀ wọ́n ń ṣe mọ̀ pé ilé ìmọ̀ sì dá o ilé ìmọ̀ sì dá o ṣùgbọ́n ojú bíríkì kan tẹ́ ẹ fi ilẹ̀ yìí eku ọmọ gbàbẹ̀ wọlé nǹkan mímọ́ ọmọ gbàbẹ̀ wọlé ẹ̀ ṣe gbé bíríkì ẹ̀yọ kan tó ṣẹ́kù yẹn ẹ̀ ṣe gbé díbẹ̀ ànẹ́bí wa sọ wípé èmi náà ni bíríkì kan ọ̀hún tó ṣẹ́kù tí wọ́n fi dí ilé náà pẹ̀lú àdìsí yìí ó wá parí wípé kùtìmà kátámà ó wá ní ìwà ismu ìtọ́ wá níwà ismu nànẹ́bí wá lò nílò fẹ́ìlù pẹ̀lú kùtìmà kátámà ká ó wá níwà ismu nínú àyà ọwọ́ wá níwà fíìlù nínú vẹ́ẹ̀bù wípé èmi ni wọ́n fi kọ̀m̀plíìtì àwọn ànẹ́bí ọlọ́run. díàfọ̀ tẹ́nìkan bá dé lẹ́yìn ànẹ́bí tó ní ànẹ́bí ọlọ́run lòun yóò máa jẹ́ òkùrọ̀. díàfọ̀ tẹ́nìkan bá dé lẹ́yìn ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam tó lóun náà ń gba wáyù ìrìsáàl tẹ̀ rántí ọ̀rọ̀ tí mo sọ lánàá mo ní wáyé póríṣì méjì wáyù ìrìsáàlù wà lọ́tọ̀ wáyù ìlèhámù wà lọ́tọ̀ wáyù ìlèhámù ó ní inspiration inspiration wáyù ìrìsáàlù ó ní revelation ẹnìkan kì í di ànábì nípasẹ̀ wáyù ìlẹ̀hàm bí kò ṣe nípasẹ̀ wáyù ìrìsàn. ok now ànábì wa sọ pé àpèjúwe òun láàrin àwọn ànábì yòókù ó dà gẹ́gẹ́ bí àpèjúwe odidi ilé tí wọ́n kọ́ tó ṣẹ́kù síbi bíríkì ẹyọ kan èmi náà ní bíríkì ẹyọ kan náà wọ́n ti fi mí kọ̀m̀plìtì ilé. tọ́ ọ̀bá mọ̀ súnmọ́ káátámà ànábì ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kùsìmọ̀ bí ya nàbì yù wọ́n fi mí kọ̀m̀plìtì àwọn ànábì. the next page. حديث آخر قال الإمام أحمد عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم adịsị mi o Imam muhammadu ló tún gbà wá o láti ọ̀dọ̀ Anas ọmọ maliki ó sọ pé kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam òjìṣẹ́ Allah tí ìké àtọ́ là ń ṣe tiẹ̀ ó sọ pé inna wa nubuwa àti dájúdájú àrísàálà tóyìnbó ń tú sí message message the message of Allah to his beloved person to deliver it to some people àrísàálà wànúbùwà ipò jánàbí ọlọ́run prophethood the important àti ó ti dópin inna risala wa nubuwa kọ́dí nkọ́ta art jíjẹ́ òjíṣẹ́ ọlọ́run fífi iṣẹ́ ránni sí ẹ̀dá wíwọ ipò ànábì ọlọ́run ó ti end ó ti parí fala rasula ba'di wala nabi nítorí náà kò ní sí òjíṣẹ́ kan lẹ́yìn mi mọ́ kò sì ní sí ànábì kan mọ́ lẹ́yìn mi tó ń gbọ́ amadi ọ̀gá yín sì pe rẹ̀ lánàbí ọlọ́run ọ̀gá yín pe rẹ̀ lòdì sí ọlọ́run dr saidi tìmẹ́yìn mọ̀ pé tí gulam ahmadu pe rẹ̀ nu but ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn tìmẹ́yìn tí tìmẹ́yìn tí ń sẹ́yìn ẹ̀yin ò mọ̀ ọ̀wọ́n tẹ́ ẹ mọ̀ mọ́ ni pé mirza gulam ahmad is the promised Messiah and the 14th and the 14th reformer, 14th century reformer. That is all what you know about Mirza Gulam Ahmad. You as a follower. But your scholars, they know, they cannot deny it that Mirza Gulam Ahmad claimed prophethood and messengerhood. tẹ́ ẹ bá sọ pé ẹ tẹ̀ lánàbí muhammadu tòótọ́ ọ̀rọ̀ ànábì là ń kà jáde yìí o wípé fífi sí ẹran ni sáyé jíjẹ́ ànábì ọlọ́run ó ti dópin nítorí náà kò sánàbì mọ́ mi kò sì sí òjíṣẹ́ mọ́ mi ṣé ẹ mọ̀ pé mo sọ pé kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ ànábì tá à ní sọ̀rọ̀ wáyìí kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ wáyìí. ló mú kànáìbì kó méjèèjì pọ̀nú àdìsí wípé ìfisẹ́rán ni àrísálà gbígbà wá yìí sísọ nídànẹ́bí ọlọ́run ó ti dópin nítorí náà kò sí òjíṣẹ́ lẹ́yìn mi kò sí ànábì lẹ́yìn mi paul fàṣàkọ̀ záàlìkà alànà ọ̀tá nàbì sọ yìí ah ó lágbára lára àwọn sọ̀hábà ó lágbára gan-an pé kò ní sóbìṣẹ́ mọ́ lẹ́yìn mi kò ní sí ànábì mọ́ lẹ́yìn mi ó lágbára gan-an kí lójú ó lágbára ni wípé àwọn sọ̀hábà lérò wípé bí ṣe ń lọ yìí náà ni ó lọ bí ṣe ń lọ yìí náà ni ó lọ nítorí wípé inú wọn ń dùn nígbàkigbà tánàbí bá sọ pé rẹ lẹ léṣàǹṣe kí ni o ó sọ̀kalẹ̀ wọ́n wá gbọ́ látẹnu ànẹ́bí wọn wípé lẹ́yìn mi o no more revelation no more message from sky from the heaven to the world. àwọn tí inú wọn ti ń dùn sí pé ọlọ́run ọba ń kọmíníkéètì àwọn túrú prophet muhammed sallallahu alayhi wa sallam tánàbì tọ́lọ̀ ń wá fi sẹ́rán tó wá sọ báyìí ó wá bá wọn nú gan-an ó lágbára lára wọn gan-an pé ah! so tánàbì bá ti wá kú báyìí kò sí ànábì mọ́ kò sí òjíṣẹ́ mọ́ kí wá ló ṣẹlẹ̀ nígbà tánàbì wá rí i pé ó jẹ́ bànújẹ́ fún wọn pé revelation máa stop lẹ́yìn ìhun ànábì wa ní wàlákin alimubashirot wàlákin alimubashirot ànábì ní kò sí rìsálà mọ́ kò sí nùbúwà mọ́ ṣùgbọ́n ohun tó máa kù ó ní alimubashirot in ordinary Arabic meaning of alimubashirat a túmọ̀ ẹ̀ sí àwọn onírò ìdùnnú mubashiru onírò ìdùnnú ẹni tó ń fúnni ní ìró ìdùnnú. ṣùgbọ́n kó o lè mọ̀ pé ìtumọ̀ yẹn kò ní wọlé òun ló bí gbólóhùn tó tẹ̀lé táwọn sọ̀hábà sọ pé kọ́ọ̀lù ya Rasulullah òbítí ọlọ́run wàmálì mubashirot ta ni àwọn mubashirot so orí pa àwọn sọ̀hábà Lárúbáwá ni wọ́n o wọ́n èsè Yorùbá o inú èdè wọn ni mubashirot ti jẹyọ o ṣùgbọ́n wọ́n ti gbà wípé kìí ṣe ìtumọ̀ táwọn mọ̀ sí ni ìtumọ̀ tánàbí ó mú wá ló jẹ́ wọ́n béèrè ordinarily tó bá dá sí pé wọ́n bá ti mọ̀túmọ̀ ẹ̀ yanjú ni wọn ò ní í béèrè lọ́wọ́ ànábì pé wàá máa ní mubashirot àwọn wo ni mubashirot ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì òní wípé ibi tára ti fún wọn tára ti fà wọn sọ̀hábà ni mo fẹ́ sọ yìí. wọ́n mọ̀ pé ànàbí yù àti rọ̀súlù ọkùnrin ni máa jẹ́ ọlọ́run ò fìgbà kankan rán obìnrin iṣẹ́ rí sẹ́gbàmíyé arọ̀súl wànàbíyù àmbíyá wàrúsùl obìnrin ò sínú wọn rí láyé. now ànábì wa bá wọn sọ̀rọ̀ wípé òpin máa dé bá rìsáàlà wọnùbú wà lẹ́yìn ìhun bí àfọ kò ní sí rọ̀súùlù kò ní sí nàbíyù rọ̀súùlù ṣàfáà tó ń gbọ́ tó ń gbọ́ mi bí mo ṣe ń sọ tó ń ń rọ̀súùlù òkùrọ̀ pọ̀ nù síláàmù yìí o ọlọ́run ṣàánú wa o. àwọn òkúrọ́ sì kọjú o náà gbéra ẹ̀ dìde ni lóun ṣàfà anyway ọlọ́run ti ẹ̀wulẹ̀ mú wọ wọ́ọ́rọ́wọ́ ni wọ́ọ́rọ́wọ́ lọ́lọ́run mú ọ ẹ mọ̀dí tọ́lọ́ fi mú wọ́ọ́rọ́wọ́ ni ó lóun ní ṣàfà ẹ ń bá jòjìṣẹ́ yóò dákọ̀ ẹni tó ránṣẹ́ ànábì muhammadu rọ̀ṣúlù kíni rọ̀ṣúlù musa rọ̀ṣúlù kíni isa rọ̀súlù kíni rọ̀súlù láì ibrahim rọ̀súlù kíni rọ̀súlù láì nígbà tá a wá dé ìlú ìbàdàn nínú àwọn òdùà àwọn òdùà abátúrí rọ̀súlù ah, o bò ó táwọn aràn yín ṣe o lọ́ba ní ṣàfà rọ̀súlù ṣàfà ta ni wá sì ń jẹ́ ṣàfà sọ́lọ́ọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ kìí sàlọ́ o aláwọ̀ èjẹ́ ṣàfáwù o nínú the heresies of Shafauddin tí mo kọ unpublished mo sọ ń bẹ̀ wípé Shafa is a name of jinn of demon it is a name of a demon orúkọ àlìjẹ̀nù kan ní jẹ́ Shafa òun ló wá gbé e sẹ́lé èjìní asábìtù àti ẹ̀gbọ́n rẹ̀ tó ti kú tí ń gbé abdulwaidi àwọn méjèèjì mo lọ bá ń lérí o àwọn méjèèjì mo lọ bá wọn lé wọn èyí abdulwaidi òun ò lè sá mọ́ mi lọ́wọ́ ń tiẹ̀ torí pé ó wà physically challenged so bó tiẹ̀ fẹ́ sá kò lè sá àmọ́ ìjìnlẹ̀ sábìtù òun sá ọ̀sán tiẹ̀